أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعبد ونستعين ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مهدي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa Baríka Jimoh tí a mú wá sí etí gbọ̀yìn láti ẹ̀ka tó mójútó kíkọ àti kíka ìgbẹ̀yìn campus reader tó kalẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga fún ìmọ̀ ọ̀gbìn ní ìlú Abẹ́òkúta FUNAB ètò tí ó ń wá sí etí ìgbọ̀nyín láti ẹnu ọ̀rẹ́ yín àbúrò yín ọmọ yín náà ni Abdulhafiz Durosaya. Lónìí, a ó máa dá ọ̀rọ̀ wa lé kí ni nǹkan tí ó kàn lẹ́yìn oṣù Ramadan. Àgbọ́n lákọ̀ọ́kọ́ ná adáwọ́pẹ́ fún ọlọ́run ọba Allah ọba wo ni ọba tó ṣe wípé òun ló pa èmi àti ẹ̀yin mọ́ láti ìgbà tí oṣù Ramadan tí ó fi bẹ̀rẹ̀ títí dé ìgbà tí ó fi parí ọ̀pọ̀lọpọ̀ ní àjọ bẹ̀rẹ̀ oṣù náà tí wọn ò bá wà dé wọn ò bá àgbọ̀ mẹ́wàá àkọ́kọ́ àwọn kan gba mẹ́wàá àkọ́kọ́ wọn gbọ́ mẹ́wàá kejì délẹ̀ àwọn kan gba mẹ́wàá kejì àtàkọ́kọ́ ẹlẹ́kẹta kò gbà kò bá wọn ráyè àwọn kan tún gbà tó ìjọ ọdún kọlà báyìí jáde láyé ṣé ọ̀rọ̀ tí wọ́n tọpẹ́ ẹni kan alhamdulillah ọ̀rọ̀ wa tọpẹ́ ó jọ pẹ́lọ àmọ́ kí ni ohun tí a fẹ́ fún ọlọ́run bá tí ẹ bá ń ṣe pé ọpẹ́ torí ọlọ́run bá ní pé la in shakartum la azidannakum bí a bá ń dúpẹ́ lọ́wọ́ òun ọba òun á tún máa ṣe kí ni òun máa ṣe àlékún ẹ̀sìn fún wa ni. naam atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àti orí àjíǹde tán rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ Ànábì tó ṣe pé òun ní ó mọ̀nà tí ò jẹ́ ká ti ṣìnà. Ànábì. Naam. Ànábì náà ni à ń tọrọ fún. Kọ́lọ́hun bá kó má ṣaláì bá wa kẹ́. Lónìí, a ní a máa nípa kí ni tó kàn lẹ́yìn Ramadan. Kí ni a ó máa, kí ni nǹkan tí a lè sọ ń pa Oṣù Ramadan gbogbo nǹkan tí à ń ṣe ń bẹ, òun náà ló tún ṣe kàn lẹ́yìn oṣù Ramadan. Àfi tàràwí ta máa ń yàn, ta máa ń kí ní alaalẹ́ tí a mọ̀ sí aṣámú. Òun nìkan náà ni bóyá nǹkan ẹ̀ẹ̀kan tí kò fẹ́ dàbí pé kò, kò fẹ́ lè máa ṣẹlẹ̀ dá ní after tí oṣù Ramadan bá ti lọ. Ṣé àwẹ̀ ló tán ni? ṣé ìmá jí lówùúrọ̀ tán ni ṣé ìmá tilẹ̀ wà lè kúránì lóòótọ́ ni àbí ìmá ṣe dáadáa àbí ìmá yàgò fún àwọn nǹkan tí Ọlọ́run bọ̀ fẹ́ ṣáwọn èrò tán ni gbogbo nǹkan náà pátá kò sí ló tún ṣe ń tẹ̀síwájú lẹ́yìn tí Ramadan bá ti sí mọ́ Ramadan oṣù ìkọ́ni tí jẹ́ sharu siyam oṣù àwẹ̀ ni láti bẹ̀rẹ̀ dé parí àá fi gbà àwẹ̀ ni àmọ́ kì í ṣe pé ó àwẹ̀ ló tàn. Ọlọ́run ò ní pé àwẹ̀ ó bá oṣù Ramadan lọ. Ṣé àwẹ̀ súnà ni àbí àwọn àwẹ̀ mí tó ṣì wà bẹ́ẹ̀ ká tí à ń gbà tó jẹ́ ànábì ànábì sallallahu alaihi wasallam ó fi tọ́ pé ká máa gbà. Àwẹ̀ Monday and Thursday wà ń bẹ́ẹ̀. Ìsìn tí a ti parí Eid yìí, a ní láti gbàwẹ̀ sittu Shawwal. Àmọ́ mélòó nínú wa ni yóò gbà? A ti ní ìgbàgbọ́ pé Ramadan náà ti lọ, àwẹ̀ náà dẹ̀ ṣe kíni, àwẹ̀ náà lọ nìyẹn tí kò dẹ̀ rí bẹ́ẹ̀. Gbogbo dáadáa ta ti ń ṣe ní oṣù Ramadan ta fi ń wá ojú rere Ọlọ́run. Ǹkan tí ó kàn lẹ́yìn oṣù Ramadan náà ni pé ká gbìyànjú àti máa ṣe gbogbo nǹkan tá à ń ṣe ní oṣù Ramadan ká tún gbìyànjú àti máa ṣe lọ. torí nígbà tí Ọlọ́run ní wíwà min al-layli fatahajjad bihi nafilatan laka asa an yab'athaka rabbuka maqaman mahmuda Ọlọ́run ní pé wà min al-layli fi shahr Ramadan. Ọlọ́run sọ pé pé ìmáa jí ká máa jí lóru láti yẹnu fìlà kò sọ pé ní oṣù Ramadan ẹni bá máa sùn kò ní sùn Àwọn kan tún ní òru là ń ṣe kà. Bẹ́ẹ̀ sì ni òru náà la fi ní, a fi ní òru Laylatul Qadr, òru ta tún fi tún kádàrá yàn. Òru iná ni. Ọlọ́run fi ní wa minal layli fatahajjad bihi nafilatan laka. Tó bá yan náfílà kan fara rẹ ni. Bo yan hundred fara rẹ ni. Kò sí ohun tí Ọlọ́run fẹ́ fi gbogbo ẹ̀ ṣe. Gbogbo nǹkan tí à ń ṣe pátá à ń ṣe sàárà ni sàárà ò dánú oṣù Ramadan nìkan sàárà kò ń ṣe nǹkan tí a máa fi pé Ramadan nìkan la máa fi ṣe ok ká tẹ̀lé ká mú láti ìgbà tí ká mú nu àwọn five pillars of Islam àwọn òpó márùn ẹ̀sìn Islam alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tó ṣe iman ìgbàgbọ́ nu Ọlọ́run ọba ṣé oṣù Ramadan nìkan ló yẹ ká máa gbàgbọ́ nu Ọlọ́run ọba tó dá ẹwà sáyé ni láà kò rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá gbogbo ọjọ́ tílẹ̀ bá ti mọ́ tílẹ̀ ti ń ṣú ló yẹ kí a máa nígbàgbọ́ nínú ọlọ́run ọba tó dára sáyé kájú fi hàn lẹ̀ ká bọ́ sí sọ̀lá tí ń ṣe ìmá kírun ṣé wọ́n ní inú oṣù Ramadan nìkan ni ká ti máa kírun déédéé ni kò rí bẹ́ẹ̀ lẹ́yìn Ramadan ìmọ̀nù ṣì máa gbọ́dọ̀ máa wà lára wa pẹ̀lú ẹ̀ sọ̀lá àti àtúgbọ́dọ̀ fi sọ̀lá àti sílẹ̀ zakat tí ó tiẹ̀ jẹ́ pé fún àwọn nǹkan ni zakat kì í dẹ̀ ṣe pé inú ìṣòwò lọ́nà ìkọ́ni yẹn zaka zakat fi tiri ìrẹ̀ ẹ̀mí nígbà wọ́n ti zakat wọn ni zakat sì lọ fa lẹ́kọ̀ọ́ lọ́dún tí ìṣe pé kó jẹ́ inú ìṣòwò lọ́nà kan. sọ́ọ̀mù àwẹ̀ àwẹ̀ wọn láti dá ọkọ̀ níṣẹ́wájú a sì ní títí ṣàwálùwà ń bẹ̀ tí a máa gbà lẹ́yìn dó wọn ń ṣe àwọn ọ̀rọ̀ oyan àwọn àwọn àwẹ̀ tí a lè ní pé ó alẹ́tọ̀ àti gbà nítorí ká lè bá gba ládàáni òun làwọn àwẹ̀ náà àwẹ̀ mẹ́fà tí ó wà lẹ́yìn oṣù rọ̀mọdọ́nù bí a bá ń lọ lára láti gbà pé àfẹ́ ṣe kíní àfẹ́ gbà ẹ ó máa rí ó máa nira a lè pín ní Monday Thursday Monday tí oṣù Ṣawwal yóò fi parí a máa rí ní fàyàngbà pé ẹ má tẹ̀lé pé òun ò lè gbá ní Monday Thursday àṣìkíni àgbàlẹ́. ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ ti ṣe hajj hajj kì í ṣe oṣù ramadan ló wà ìyẹn wọn máa ń bọ́ sí oṣù rẹ̀ hijab ìyẹn máa ń lọ fún hajj àwọn ọkọ̀ mímu tó wá pẹ́ mọ bí ká máa ṣe ká máa wo ìwà dáadáa kò dání oṣù ramadan nìkan gbogbo ẹ̀ pátá ló sì kó tó sì máa tẹ̀síwájú òun ní eré ibẹ̀ wọ́n ní tó bá ṣe dáadáa ẹ̀yàn kan màá fi gba mẹ́wàá ṣé oṣù Ramadan wá ṣe dáadáa mẹ́wàá ó fi ní hundred ṣé tó bá tún dáadáa yẹn ṣe lọ nígbà tí oṣù oṣù Ramadan tó tó ń ṣe lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé a ó mọ̀ dáadáa tí a fi máa fi gbà ẹ̀san tí Ọlọ́run rán asán wá nígbà pà ń ṣe dáadáa lọ. ìwọ tó fi tẹ́tẹ́ sílẹ̀ nígbà tí Ramadan wà Ramadan bá tún lọ kò tọ́ fún ẹ láti pé o fẹ́ padà sí tẹ́tẹ́ kò tẹ́tẹ́ nǹkan tí ò dáa ni ìwọ tó fọtí sílẹ̀ nínú oṣù rọmọdọ́nù máa ní rọmọdọ́nù tó tó lọ kò bẹ̀ sí mọ́ àwọn kan ṣẹ̀ tó wà jẹ́ pé ọjọ́ táǹkì ẹ̀yìn lè fi péré gan ọjọ́ yẹn gángan òun ni àwọn kan ti bẹ̀ sí mọ́ títí wọn. ààrẹ tán báyìí àgbà àgbà rọmọdọ́nù tán báyìí ọtí tún bẹ̀rẹ̀ padà àgbẹ̀ bẹ̀rẹ̀ padà ṣìnà bẹ̀rẹ̀ padà gbogbo àwọn nǹkan yẹn pátá àwọn nǹkan tó tún kù lẹ́yìn oṣù Ramadan òun náà là òun náà láti ń ṣe láti Ramadan sílẹ̀ gbogbo ẹ̀ pátá kò sí nǹkan ẹ̀ kan tí a lè yọ ọ́ lẹ̀ pé eléyìí o kò tọ́ láti má ṣe mọ́ nígbà tí Ramadan ti lọ àbí tàràwì tí a máa ń kí lẹ́yìn irun nọ́fìlà dẹ̀ lòun náà ó lè wọ́n ẹ̀sìn kó ló fẹ́ yọ nọ́fìlà ládàá tiẹ̀ lákàmì ìwọ ló ní kò sí kankan kò sí kankan kò sí láì fi ń bẹ pé ẹnìkan ní àsìkò kan òun nìyàn lè yan fìlà àbí bàtí ọlọ́run sọ fún ànúgbà mọ́ wọn sọ lọ sílẹ̀ pé ayọ́ ẹlẹ́wọ̀n sẹ́mi kú mi lé ìlà ìlà kọ̀lílà. yá ayọ́ ẹlẹ́wọ̀n sẹ́mi líwọ́ ọ̀rẹ́ wa dáṣọ bòmí dáṣọ bòmí kú mi lé ìlà dìde ní òru. Ilá kọ̀rílà bó tilẹ̀ jẹ́ pé kékeré ni, bó tilẹ̀ jẹ́ pé fún ìgbà kékeré, kékeré Ọlọ́run ti sọ ọ́. Ọlọ́run ní pé qumil layla illa qalila fi shahri Ramadan. Ọlọ́run ní qumil layla illa qalila. Dìde ní òru bó tilẹ̀ jẹ́ pé kékeré nínú òru yẹn. Ọlọ́run tún ní nisfahu aw inqus minhu qalila. Inú kékeré tó tún fi dìde, ó tún lè pín yẹn sí méjì. Kó tún mú, kó tún dá kékeré yẹn sí méjì again níbi tí ọlọ́run ní fàádé torí ọlọ́run ti ní pé òun ò òun ò gbé bùkátà kan tó wúwo ju ẹ̀mí wa òun ò gbèrú wa láyà láyùká lífúláwọ̀ náà sani ìlàwọ̀ sí àhà ọlọ́run ti ní òun ò gbé nǹkan tó ju ẹnì kankan lọ òun ò gbé fún òun sì ló ní yòròyìndò lọ́wọ́ bí kò múlò yìí sọ̀rọ̀ dáa òun máa ń fẹ́ ìdẹ̀kùn fẹ́ nìkan kan wà ní wọ́n láyò débi kọ́ mi wọ́n sọ̀rọ̀ kò sí fẹ́ ìnira fún ọmọ ẹ̀dá kankan pẹ̀lú gbogbo ẹ̀ náà wọ́n ní ní sọ́wọ́n àwọn ẹ̀kọ́ sí mi ní ọkọ̀ líla kí èèyàn kò tún pín kékeré yẹn kò tún yẹn náà kò sí méjì àwòsíjà àlẹ́ yìí wàrọ́ tẹ̀lé Qur'an tartila kí èèyàn wá mú ìdá kí èèyàn máa fi ṣe kí èèyàn máa tìláwà lù Qur'an wọ́n ní pé tìláwà lù Qur'an fi ṣáà Ramadan kò sí pé ṣùjú ṣùgbọ́n tó ní kò ní ká máa tìláwà lù Qur'an wa nǹkan tí a máa máa ṣe lọ nínú gbogbo nǹkan tí à ń kà fún wa yìí gbogbo nǹkan tí ń ṣe bọ̀ ní oṣù rọmọdọ́nù pátá kò dá dúró ní oṣù rọmọdọ́nù nìkan lẹ́yìn pé bí ààrẹ ojoojúmọ́ tó lè fẹ́ dínkù pé olóò ní ìkápá àti máa gbà ojoojúmọ́ mọ́ bọ̀ ààrẹ ṣì kù tí wọ́n lè máa gbà ààrẹ súnà wà ń bẹ̀ àwọn tí ó bá jẹ ààwẹ̀ àwọn obìnrin wa tó jẹ ààwẹ̀ àsìkò rèé fún wọn láti san ẹ̀tọ́ jẹ padà ní tó jẹ mẹ́ta ní tó jẹ márùn-ún ni ọdún tó jẹ́ méje níbẹ̀ ni àsìkò rèé fún láti san gbẹ padà àwọn ewu tán oṣù mọ́tọ́nà ló lọ kí gbogbo wa kí a gbìyànjú láti máa ṣe dáadáa tá ti ń ṣe bọ̀ kí rọmọdọ́nà tó dé tá a tún wá ń lékún dáadáa náà nígbà tí rọmọdọ́nà tó dé ká má tún wá jẹ́ kí ó tún dínkù nígbà tí rọmọdọ́nà tó lọ gbogbo ibi tá a ti ṣọ́ ara wa pátá Gbogbo ẹ̀ ló yẹ kí a máa ṣe kíni ká tún máa ṣọ́ra lẹ́yìn tí Ramadan bá ti lọ. Ìgbà tí Ọlọ́run ní yá ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun. Ọlọ́run ní òun ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún wa bí òun ṣe fún gẹ́gẹ́ bí àwọn tó ti ṣe iwájú wa àmọ́ kí làwọn kí ni fẹ́ẹ́ dùn bẹ́ẹ̀ la'allakum tattaqun òun àwẹ̀ tí a wá ní tó ṣe fún ayò la'allakum tattaqun ká lè bá a máa páyà ọlọ́run ọba ni ìpáyà ọlọ́run ọba tí a fi ta ní oṣù Ramadan kò tún dúró ń bẹ̀ o kò tún dúró ní oṣù Ramadan nìkan torí ọlọ́run yá ayọ̀ lè dínà àmọ́ taqullaha haqqa tuqatihi wala tamutunna illa wa antum muslimun kí ọ máa páyà ọlọ́run ọba ní gbogbo ìgbà. Wala tamutuna illa wa antum muslimun. Ẹ̀yin ò sì, a sì gbọ́dọ̀ kú. Ẹ̀yin ò sì gbọ́, la tamutu, kí ẹ̀yin ò gbọ́dọ̀ kú illa àyàfi wa antum muslimun kó jẹ́ Mùsùlùmí. Ṣé ìwọ tí ò páyà Ọlọ́run ọba? tó bá bá bẹ̀ tó bá ba kú ńkọ́ ṣé mo kọ́ ò tẹ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run nìyẹn gbàtẹ́ ọlọ́run ti ní pé illa wa antum muslimun àfi kí ẹ̀dá kankan ká kú ní mùsùlùmí gbogbo eléyìí ó tó ẹ̀kọ́ fún wa ó tó ìrántí fún wa gbogbo azkar wa tí à ń ṣe ń ṣe kò dá dúró ní oṣù mọ̀ọ́dọ́nù nìkan. Tí a bá ń ṣe ìrántí Ọlọ́run Ọba ní gbogbo ìgbà ká máa ṣe, ẹ̀san tí a ó máa rí bẹ́ẹ̀ kì í ṣe ẹ̀san tó kéré. Ǹkan tí a lè dànù báyẹn. Nípa bẹ́ẹ̀, ẹ jẹ́ kí ẹni kọ̀ọ̀kan wá, ẹ jẹ́ kí a máa gbìyànjú láti túbọ̀ máa ṣe àwọn nǹkan tí à ń ṣe nínú oṣù torí kò sí ìdáhùn kan tí ń bẹ fún what next after Ramadan kí ni ó tún bẹ kí ni nǹkan tó kàn lẹ́yìn oṣù Ramadan ju nǹkan tá à ń ṣe oṣù Ramadan lọ́dọ̀ àwọn nǹkan tá à ń ṣe tá a fi ń ráyè láti máa súnmọ́ Ọlọ́run ọba kí ló tà àti wàá fẹ́ gbìn ọjọ́ ẹ̀ mọ́ ṣé a fẹ́ jìnnà sí Ọlọ́run ọba tó dára ni ṣé ọpẹ́ tá à ń dúró lórí a fẹ́ dúró lórí ẹ̀ àbí sí ifá tá à ń tọ́ ọlọ́dọ̀ Ọlọ́run ọba kọ́ Ọlọ́run ọba kó má ṣàlẹ̀ gba Ramadan ọba la ilaha illallah wala muhammadu rasulullah sallallahu alaihi wasallam. sallam ọdún ìdí tá a wá ṣe lọ yìí ọlọ́mọ ṣe eléyìí ní àṣemọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn akẹ́kọ̀ọ́ pátá ẹ̀kọ́ wa ọlọ́run má ṣe ní ìnira fún wa orílẹ̀-èdè nàìjíríà wa ọlọ́run bá a tù ú ọlọ́run bá a tò lẹ́rọ̀ àwọn olódìbò ọlọ́run wa kọ́ wọn mọ́ ṣe wọn mọ́ ṣe. But Ọlọ́run bá nìkan ni alámọ̀tán gbogbo nǹkan. Ọlọ́run wá kọ́ wa mọ́ṣẹ́ o. Má jẹ́ kí ìlú yìí má jẹ́ kó dàrú. Tí Nàìjíríà ò bá dàrú, àdúgbò ẹni kankan wà, Ọlọ́run má jẹ́ kó dàrú. Bí àdúgbò wa ò bá dàrú, ilé ẹni kankan wà, Ọlọ́run má jẹ́ ó dàrú. Bí ilé ẹni kankan bá sì wá dàrú, ọ̀rọ̀ ayé àwa fúnra wa gan, kọ́ Ọlọ́run má jẹ́ kó dàrú. Ọlọ́run àti tóbi rẹ Ọlọ́run. La ilaha illallah. Gbogbo ibi tí a kan rí sí. Ọlọ́run jẹ́ ká ròde ń bẹ. Ibi tá ọ̀rọ̀ kan rí sí, Ọlọ́run jẹ́ ká ròde ń bẹ. Ẹni tí dáadáa á kàn tá kàn wá, Ọlọ́run jẹ́ kó kàn jẹ́ kó kàn wá náà. Ẹni tí aburú máa kàn tí á kàn wá, Ọlọ́run má fa aburú kàn, má fa aburú kàn wá náà. Gbogbo àwọn òbí wa, àwọn tó ti lọ ní kí Ọlọ́run ká fi kúrò Ọlọ́run, kí Ọlọ́run kó bá fi ládá tí ń bẹ ń bẹ, kó bá fi kẹ́ wọn àwọn òbí wa tí ń bẹ ní orí ilẹ̀ alá-- àwọn òbí wa tó sì ń bẹ láyé ní ilẹ̀ fi kí Ọlọ́run kó bá fi kẹ́ wọn ní ìkẹta ayé. Àwọn olùkọ́ wa tí wọ́n ń kọ́ wa ìgbìyànjú tó ń ṣe lórí kò kéré. Ọlọ́run máa dùn wọ́n ládàá ẹ. Ọ̀rọ̀ lá àti ẹni tó ń sọ àtàwọn tó ń gbọ́ Ọlọ́run jẹ́ kó ṣe àǹfààní fún ẹnì kọ̀ọ̀kan wọn. Àwọn olùdarí campus radar náà. Ọlọ́run o, má dà wọ́n rìbòrìbò. Àdánwò tí ń dé bá ẹ̀dá, tí ẹ̀dá fi wò pé eléyìí tí mi ń ṣe yìí, ó dà pé kò sọ́nà ń bẹ̀ mọ́. Ọlọ́run máa kí bá wọn. Gbogbo àwọn tí ń bẹ nínú crew náà pátá, gbogbo wa pátá ni mo kí a kú ọdún, a kú ìyèdún. Ojú wa tí, ojú wa ó máa rọ́dún. Ọlọ́run ò ní ṣe eléyìí ní àṣemọ́ fẹ́nì kankan wa. Ọlá lá ilaha gbogbo àwa ọmọ ilé ẹ̀kọ́ FUNAB pátá náà a kí wa kú ọdún o gbogbo gbogbo ẹnìkan kan tó ń gbọ́ nǹkan tá à ń ṣe pátá torí pé a ti tàn kálẹ̀ ayé ìmọ́lẹ̀ wa ọlọ́run má jẹ́ paná ẹ̀ ọlọ́run má paná ìmọ́lẹ̀ wa o alọ́lá ilaha illallah ala muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ibi tí bàtà ti tẹnu ọkàn wọn lẹ́sẹ̀ ọlọ́run bá túnbẹ̀ ṣe ọlọ́run ló mọ gbogbo àdúrà tá a gbà nínú oṣù mọ̀tẹ́nù ọlọ́run máṣálẹ̀ bá a fi fún kún fàyà kún rẹ̀ máṣálẹ̀ bá a fi sìn ọ̀làlá. اللهم ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا انك انت السميع الدعاء ربنا افرج علينا صبرا وثبت اقدامنا وعزنا لك من الكافرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا إنك جامع الناس اليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا آتينا من لدنك رحمة وهيئنا من أمرنا رشدا ربنا آتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم